This is Dawa Nigeria. múdù kan ló máa fi ń ṣàlùwàlá o sọ́ọ̀rù kan ló sì máa fi ń wẹ̀ múdù kan ló máa fi ń ṣàlùwàlá sọ́ọ̀rù kan ló máa fi ń wẹ̀ ẹ̀kúnwọ́ méjèèjì ló máa fi ń ṣàlùwàlá ẹ̀kúnwọ́ mẹ́rin ló máa fi ń wẹ̀ tó eléyìí ọjọ́ bá nàbì sallallahu alaihi wasallam bó ti ṣe máa ń wẹ̀ irú omi tí máa lò ẹ má gbàgbé ọwọ́ àánú àdéfì míì níbi tí Aisha ti ṣàfihàn kúmá pé kìí ṣe gbogbo omi tó wà nínú fárọ̀kù tànàbì máa fi wẹ̀ torí mi àtànàbì àmàjọ wẹ̀ nígbà tá a dá mi sínú gbá kan tí wọ́n ń pè ní fárọ̀kù eléyìí tó gba múdù mélòó múdù méjìlá so àwọn méjèèjì náà ń jọ ń fi ń wẹ̀ kò sì túmọ̀ sí pé wọ́n gbé méjì kalẹ̀ ó túmọ̀ sí pé ìgbà tó ṣe pé inú rẹ̀ wọ́n dá mi sí kò túmọ̀ sí pé gbogbo ẹ̀ lànà bí lò tán pátá o tó eléyìí jẹba tó eléyìí ó fi hàn wá pé a gbọ́dọ̀ máa lomi ńlòkulò ìlòkulò kọ̀tọ́ o ìlòkulò omi kọ̀tọ́ kódà kó ṣe pé wọ́n gbẹ́ bọ́ o àbí kàkà ń bẹ́ ńlẹ̀ rẹ tó kún tí ń sẹ́ dànù ọlọ́run ọba ọ̀fẹ́ ká lomi ńlòkulò kọ̀tọ́kọ̀dá a rí i pé àwa lọ́pọ̀lọpọ̀ lónìí nígbà tá a bá la fẹ́ wẹ̀ ẹ̀ wọ́n bá ti ṣe máa ń ṣí omi sórí tá a dùn sábẹ́ ṣáwà tí ọmọ wa dà yáa èèyàn lè ti dami dúrọ́ọ̀mù méjì nù ńgbà tó mi bá wá dúró èèyàn gba ta ló ti omi hù ah, ta ló ti omi wá dúró omi tó ti rọ́ ó tó gbogbo ará àdúgbò wẹ́wẹ́ jánábà ìwọ nìkan ó sì ti rọ̀ a ah, ọlọ́wọ́n bá kó omi tó ṣe rí ó tó gbogbo aráàlú mi lò wọn nìkan torí pọ̀ ọba àríbá torí fún mi máa lomi òkúkú jù bó ṣe máa náà lọ kí ló dé tó àwọn arọ mi dànù níta sì gba lérò pẹ̀lú ìwẹ̀ òun náà ní pé gbìyànjú kó ọkàn gbogbo bìkíbi lára rẹ omi sì lè gbogbo bìkíbi lára rẹ láì jẹ́ alomi ń lòkulò omi lè bìkíbi lára alomi ń lòkulò èyí a rí بكنا حديث توتنت للي باي حدثني عن مالك عن نافع